ìlú ìrágbìjì ìrágbìjì olókè méjì takọtabo lórí àgbà ọ̀ka ìlú ilẹ̀ òkùnká ìlú yìí ìlú ìṣẹ̀ǹbáyé ni a rí gbọ́ a sì rí gbà nínú ìtàn àtẹnudẹ́nu wípé ìlú yìí ti wà láti nǹkan bí ẹgbẹ̀ta ọdún sẹ́yìn tó lóyìnbó ń pè ní six hundred years nínú ìtàn àtẹnudẹ́nu ágbìjì tòní òun sì ni ágbìjì kẹẹ̀ẹ́dógún nínú àjọbalẹ̀ ọba a rí àwọn tó pẹ́ dáadáa a sì rí àwọn tí ó pẹ́ púpọ̀ ìlú ìrágbìjì ọ̀pọ̀lọpọ̀ ó máa wò pé ìrágbìjì báwo ló ṣe jẹ́ igi ìrànì tó gba ìjì kí ni wọ́n ń pè ní ìjì ní èdè olóyìnbó ni wọ́n ń pè ní shade díẹ̀díẹ̀ ó di ìrágbá ìjì ìgbà tó yá wọ́n dínkù ó di ìrágbìjì. ní ìrágbìjì ń bí a máa ń ṣe àwọn ọdún ọdún ìṣẹ̀ǹbáyé ọdún àṣà àti ìṣẹ̀ṣe. kò sí òrìṣà tí ó wà nílẹ̀ Yorùbá tí ò sí ní ìrágbìjì látilẹ̀. láyé ìgbà ni bí eléégún bá ti ń ṣe egún náà ni níṣàpàná ó ṣe bẹ́ẹ̀ náà ni ó tẹ̀léra wọn gbà náà tó yẹ pé bí wọ́n ṣe máa ń pè wọ́n ní ẹbọ àrélù tó yẹ pé wọ́n tẹ̀léra wọn tẹ̀léra wọn tẹ̀léra wọn ni ṣùgbọ́n nísìn àwọn tó kù tí gbogbo ayé mọ̀ tá à ń ṣe lọ́dọọdún tó sì gbajúgbajà òun ni ọdún orí òkè àti ọdún egúngún. ẹ̀sìn ẹlẹ́sìn ọ̀tọ̀ ẹ̀sìn ìgbàgbọ́ àwa tá a ní ará róòmù lónìí ẹ̀yìn ẹni bẹ́ẹ̀ ni ètí wa rí bẹ́ẹ̀ sí làákàrí ẹ̀sìn mùsùlùmí àwa ká ní àwọn ará sáúdí lónìí ìṣẹ̀sìn wa ìṣẹ̀sìn lẹ̀sìn wa gbọ́ra wa yé àhán ara wa yéra wa. lóde òní nítorí ẹ̀sìn tó wọ̀ wá láàrin látòkèrè bíi ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé òrìṣà wọ̀nyí wọ́n ti dínkù jọjọ ṣùgbọ́n a sì ń ṣe ọdún wọn. ṣe ń ra gbìjì ó mọ̀ ń lágbára púpọ̀ torí wípé ìgbàgbọ́ wa nílẹ̀ Yorùbá níjọ́ ni wípé àwọn ará ọ̀run tó ti lọ òun ni wọ́n padà wá tí wọ́n wá ṣúre fún wa. ṣàṣà ilé ni ò ní egúngún kò tẹ̀ fẹ́ sílé tí ò légúngún tiwọn torí àkókò eégún yìí ni a gbàgbọ́ wípé àwọn tí wọ́n ti kú tí wọ́n àwọn àdẹ̀kú àwọn aláṣekù là ń pè wọ́n àwọn bíi orírun ẹnìkọ̀ọ̀kan ẹni tó ṣẹ̀wọ̀n ìgbà yìí la máa ń gbàdúrà pé kí wọn ó mọ́ padà lẹ́yìn wa káwa náà ó pẹ́ ará ọ̀run ó wàá ṣàdúrà fún ará ayé ará ayé náà ó ṣàdúrà fún ará ọ̀run. àwọn àgbà eégún wà àwọn òjèwéwé eégún àwọn náà wà nínú àwọn eégún wa àwọn eégún wọ̀nyí nǹkan méjì náà máa ń ṣe àkọ́kọ́ wọn ó dá wa lára yá gẹ́gẹ́ bí eégún ẹlẹ́ẹ̀kejì òun ni wípé wọ́n ó ṣe ìsúre wọ́n ó wúre fún àwọn ẹbí wọn fún àwọn ṣàràkí ṣàràkí nínú ìlú wọn mọ délé wọn mọ wúre fún wọn àwọn náà yìí sì dédé jáde àwọn nǹkan tí ó mú kí ire wọn gbà nípa ìṣera wọn wọ́n ti ṣe lé ìrìn jìnnà láwọn àsìkò tó pọ̀ kó tó di pé wọ́n ń jáde. ọjọ́ kìíní egúngún wọn ò lọ gbalẹ̀ wọn lọ gbé egún wálé látọ̀run níjọ́ yìí ọba àti ìjòyè wọ́n lọ pàdé wọn láàrin ọjà ọba àákúnlẹ̀ wájú wọn wọ́n ó ṣàdúrà fún wa káà náà tó mọ́ lọ àwa náà ó ṣàdúrà fún wọn àyùn ni pé àbẹ̀rẹ̀ ọdún eégún níjọ́ kìíní nù ṣùgbọ́n ọdún yìí ó pín sóríṣìí méjì egungun tọdún yìí ti 2017 yìí ọdún egungun ọba ni tó jẹ́ pé èésà ọ̀run èyí èésà ọ̀run òun ni ó ní ọdún yìí lábẹ́ àṣẹ kábíyèsí arágbìjì igbó ògbàlẹ̀ ni wọ́n ti lọ gbé igbó wá ọdún èyí tí ń bọ̀ ó jẹ́ ti alágbàá bàbá mọ́ríwo òun ní tiẹ̀ igbó òta ni wọ́n ti gbé eégún tiẹ̀ wá sí ilé méjèèjì yìí náà e, ọdún eégún kan náà ni ṣùgbọ́n àwọn tó wà ń gbọnú kan tí èsọ̀rún bá ṣe lọ́dún yìí alágbà ó ṣe lọ́dún tí ń bọ̀ tó bá tún dọdún tó tẹ̀lé àtúnkàn yìí sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ohun tí ń wà nínú ọdún eégún yìí náà ní máa wà ń bẹ̀ lọ́dọọdún fún àpẹẹrẹ irú ọjọ́ kẹta egúngún báyìí ara àwọn eégún tó lókìkí ni alápánsánpá òun nìkan ni ó jáde àtàwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn ìlú ó máa lù ó máa jó ó máa ṣe bẹ́ẹ̀ ọjọ́ ojúmọ́ tíjọ́ méje ó fi pé tó bá dijọ́ keje àwọn eégún ńláńlá bíi ọbádìméjì lọ́bàmọ́jà àwọn eégún pọ̀ lẹ́mọ̀jágbà oríṣiríṣiríṣiríṣi wọ́n wá sí ààfin níwájú ààfin lọ́jọ́ ọba ọba àtìjòyè wọn á jókòó dè wọ́n gbogbo wa máa retí wọn tí kọ̀ọ̀kan bá ti ń dé wọ́n jíjó wọn wọ́n wá súre fún wa à á náwó fún wọn bọ́n bá ti ń lọ tán làwọn míì náà tún dé èrò máa ń pọ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún èèyàn á wá sí àárín ọjà láti wá wòran èyí jẹ́ àkókò tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí ó jẹ́ ìdílé eléégún yẹn wọ́n wà lé wọ́n tún ríra wọn wọ́n tún yọ̀ mọ́ra wọn kólúkálùkù tó tún gba ibi iṣẹ́ wọn lọ ó ṣe pàtàkì púpọ̀ torí àkókò ìní àtún máa ríra wa ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti wà lóko wájú àwọn tó wà lẹ́kọ̀ọ́ wọn tó wà ń lo èèbó gan màmá wálé nítorí ẹ̀ kì í ṣe ẹbọ bí ṣe pé ọ̀nà àti rántí pé a ní àwọn tó ṣẹ̀ sílẹ̀ a sì ń júbà àwọn. má jẹ́ àgbé ìṣẹ̀ṣe dànù ẹ jẹ́ ká gbé ní àpò tẹ́ bá wò ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké wọ́n ti padà sí inú ìṣẹ̀ṣe kí ló fà á òbí wọn ò fi wọ́n mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bá a bá rí ẹni tí ń ṣe a máa wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe mọ̀ ní ẹni tí ń ṣe. bá ti pa olówó rẹ̀ jẹ ni ò pẹ́ bọ́ mọ́ ebi ó pa kù. gbogbo àwọn òrìṣà wa tí wọn lójúbọ gbogbo wọn máa ní àsìkò tó máa ń ṣe ọdún tiwọn tí wọn bá sì ti ń ṣe gbogbo àwọn oníṣẹ̀ṣe yòókù wọn darapọ̀ mọ́ wọn ẹ̀sìn kẹ́sìn tí ọba ìbáàsì ní kò gbọdọ̀ ta ẹnikẹ́ni nù gẹ́gẹ́ bí ọba ìlú ní ìlú Ràgbìjì. ló dá gbọ̀dọ̀ inú kànbàdì ẹ̀sùsù lásán ni ẹ mọ̀ pé tí inú ni kọ́rọ̀ sí èwe ìkùnsọ́ ni kọ́rọ̀ sí àgbà àgbà tí ò lé tí inú ni kò ní ní tòde ni adìrẹ òsórí bàǹbà lásán aládìrẹ ni ń kó bẹ́rẹ́ ayọ́túndé.